tí ọ̀pọ̀rọ̀ ò kágbọ̀n afẹ́fẹ́ ní gbé wọn. mo ti wọlé o. ah ọlá àwọn ti wọlé o ah ẹ káàbọ̀ o sọ́kọ̀ òjèpo báyìí. ẹ ṣeun ẹ káàbọ̀ o. a gbọ́dọ̀ fàyè sílẹ̀ fún ọkọ̀ láti dépò ní ọ̀wọ́n náà ipò yìí. àbí ó yá ya ẹ̀bọ́ sábà. kúlé làkàrà lé ẹ kú àjò làákérò náà ẹ kú àtijọ́ làákí ẹni tí ó bá tó ọjọ́ mẹ́ta àtàbàtì rẹ̀ ni. mo kí ọkùnrin mo obìnrin mo ọmọdé mo àgbà mo gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ètò yìí gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé ẹ ti wà ní ìkàlẹ̀ láti gbádùn ètò yìí wíwẹ pátá náà mo kí ọgá wa Adésínà Ayẹni tí Ọlọ́run lò láti gbé ètò yìí kalẹ̀ kì í ṣe bí a ṣe pẹ́ láyé tó ló ṣe kókó nǹkan tá a bá gbélé ayé ṣe gan ló ṣe pàtàkì torí nǹkan tá a bá gbélé ayé ṣe ni wọ́n máa sọ lẹ́yìn wa nígbà tá a bá sí láyé mọ́ tá a bá ń sọ nípa kí á gbìyànjú àti jẹ́ kí èdè Yorùbá kó jẹ́ nǹkan tí wọ́n máa yàwòrán lọ́kàn àyà àwọn èèyàn Adésínà Ayẹni ó ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ nípa àwọn nǹkan tó ń gbé kalẹ̀ irú ẹ̀ náà lélẹ́yìí tí ó ṣe yìí torí kò ṣe máa ṣe ọ̀pọ̀ nǹkan náà ló ti ṣe nínú àgbékalẹ̀ èdè Yorùbá pàápàá jùlọ ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ girama àti ilé ẹ̀kọ́ gíga ifáfitì kí wọ́n ní ìfẹ́ sí èdè Yorùbá nípa mímáa ṣe àtúmọ̀ èdè Yorùbá máa gbowó a ní láti kan sára sí ọ̀gbẹ́ni Adésínà Ayẹni ọmọ Yorùbá fún iṣẹ́ akin tí ó ń ṣe mo kí ẹ o Adésínà Ayẹni o kú iṣẹ́ takuntakun mo sì kí ẹ kú wájú pẹ̀lú bíbá ètò nìṣó wọn wá kí gbogbo ẹni tí ẹ jẹ́ ẹlẹgbẹ́ mi tí afẹ́jọ máa yiri ètò yìí wò lẹ́ni tẹ wà nílé àgọ́dọ̀ tẹ wà níkàlẹ̀ pàápàá jùlọ ẹ máa kí ọ̀rẹ́ mi pàtàkì pàtàkì aláròjinlẹ̀ oníròyìn alálàyé akẹ́kọ̀ọ́ gboyè onímọ̀ òye torí pé ìmọ̀ òye ni alàgbáyé lọ kẹ́kọ̀ọ́ gba oyè lé lórí ìmọ̀ yìí kì í ṣe pé bóyá èèyàn kò ń ṣàdédé gbà kì í ṣe pé bóyá torí pé wọ́n kọ́ ẹ̀kọ́ ìmọ̀ lọ gba ìmọ̀ ẹni Ọlọ́run bá fi rán ni ẹni tí Ọlọ́run bá tó bá lọ kọ́ ẹ̀kọ́ kun ó ṣe àròjinlẹ̀ oníròyìn alálàyé ẹ kú iṣẹ́ takuntakun a máa jú ṣe o ẹ kú fọmọ èèyàn ṣe bákan náà ni olùkùn mi kejì àyànbọ̀dé olúwaṣeun ọ̀jẹ̀ mo kí ẹ̀yin náà o ẹ kú iṣẹ́ ẹ kú ìfọmọ èèyàn ṣe ó yẹ ẹ̀yin méjèèjì yìí pé torí pé ẹ ní ìfẹ́ sí èdè abínibí èdè yorùbá tó èdè ọmọ ọ̀dọ̀ èdè òun náà ló ṣe jẹ́ kí ẹ máa ṣe iṣẹ́ iṣẹ́ ìwádìí àti iṣẹ́ ìjábọ̀ lórí èdè yorùbá torí tá a bá wo nǹkan tẹ́ lọ kọ́ a rí i pé kì í ṣe ohun tí ó jẹ́ èdè yorùbá ẹni àkọ́kọ́ ẹ gba ẹ̀kọ́ ẹ̀kọ́ tó jinlẹ̀ nínú ìmọ̀ ìṣègùn òyìnbó ìyẹn ní ipò oògùn òyìnbó pọ̀ tí wọ́n ń pè ní biochemistry ní ilé ẹ̀kọ́ yàrá fi ti ìjọba àpapọ̀ tó wà ní ìlú abẹ́òkúta tí wọ́n rí sí iṣẹ́ àgbẹ̀ ẹ tún tẹ̀síwájú ẹ tún lọ gboyè ògbóni nínú <laughs> membrane biochemistry ipò oògùn òyìnbó kan náà ni tó tún ní ṣe pẹ̀lú ọpọlọ àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé iṣẹ́ akínni o ní ilé ẹ̀kọ́ afẹ́dé tìlú Ìbàdàn bàbá wo dáadáa rí i pé kò sí nǹkan tó ní í ṣe pẹ̀lú èdè Yorùbá ń bẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀ ń lò ó fún èdè abínibí ó túmọ̀ sí pé ẹ gbàgbé orísun yín ẹ lè gbé láéláé lágbára Ọlọ́run bá ìmọ̀ yín ọgbọ́n ẹ rí i pé ìmọ̀ òye lẹ lọ kọ́ gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú mo ní kí a lọ kéèyàn ní ojú inú kó lọ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ òye ó ń tàn láti jẹ́ ẹni tó ní òye fúnra ẹ̀ tẹ́lẹ̀ torí pé ọlọ́run ó ṣàyín lẹ́ṣà ẹ wá jẹ́ onímọ̀ òye tó wá lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ òye ẹ wá dáadọ́ lórí pé ẹ lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ òye torí pé tẹ́ bá wo gẹ̀ẹ́sì ni ṣùgbọ́n ẹ tó fi ń gbé èdè abínibí bàbá yín lárugẹ <laughs> ẹ fẹ́ kí èdè bàbá yín ọgbẹ ẹ nígbẹ láéláé o láṣẹ Èdùmàrè torí pé ẹ tún ṣe ìwé èdè yorùbá lẹ fi ń ṣe ọlọ́run bọ́ba mi dúró tì yín mo wá kí gbogbo ẹ̀yin tí ẹ kó èdè abínibí lẹ́kàn pátápátá tẹ́ ń ṣe iṣẹ́ takuntakun láti jẹ́ kí èdè yorùbá ní ìlọsíwájú lágbára ọlọ́run ba bo ìlọsíwájú láàmà ni àní èdè yorùbá ta sì ń jà fitafita lórí ẹ̀ láti ní ìlọsíwájú náà kò ní kú láṣẹ Èdùmàrè torí pé àtẹwọlá bálà ọlọ́run ọba náà ló kọ́ èmi tí mo wá jẹ́ atọ́kùn yín lénìí orúkọ mi ni túnjí ọlálẹ́kan abẹ́rẹ́ gbólóhùn tí gúnni ní gbogbo ara wọ́n jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ bond fm tí ṣe ẹ̀ka rédíò nàìjíríà tó wà lẹ́kọ̀ọ́ èmi náà láǹfààní àti kẹ́kọ̀ọ́ gba oyè ìmọ̀ àkọ́kọ́ nínú yorùbá àti ìbánisọ̀rọ̀ tó ń pè ní yorùbá and communication arts ní fáfitì ti ìlú èkó mo tún wá tẹ̀síwájú mo tún gba ìmọ̀ ògbóni èyí tí wọ́n ń pè ní masters degree nínú àṣà àti ìṣe Yorùbá pẹ̀lú lítírésọ̀ Yorùbá lágbára Ọlọ́run a jọ máa tẹ̀síwájú láti máa gbádùn ara wa lénìí ẹ kú kalẹ̀ ẹ ìjòkó bí mo ṣe wá kí gbogbo ẹyin tí ẹ jẹ́ ẹni tí ń gbádùn ètò yìí àti ẹ̀yin tá a jọ wà ní orí ètò yìí ẹ jẹ́ kí n ṣe àlàyé nǹkan tá a fẹ́ ṣe lénìí kí n ṣàlàyé rẹ̀ fún yín gẹ́gẹ́ bí àkọlé ètò yìí ohun tá a fún ètò yìí jíjẹ́ kí ìmọ̀ wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ lílo èdè Yorùbá nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti ẹ̀rọ àti àfojúsùn tó ń tèròǹgbà ètò ipa tí èdè pàápàá jùlọ ẹ̀yin tí ẹ jẹ́ aláríwísí ipa tí èdè yóò kó èdè abínibí wa tó lè kó nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé èyí tó jẹ́ wípé ọ̀pọ̀ rò pé ò lè ṣeé ṣe òun la fẹ́ ká jọ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lénìí báwo la ṣe lè ṣe tó fi jẹ́ pé ìmọ̀ yóò wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ a ní máa fọwọ́ rọ́ ìmọ̀ èdè abínibí wa sẹ́yìn tí n bá sọ nípa èdè abínibí kì í ṣe Yorùbá nìkan ni mò ń sọ mò ń sọ nípa Haúsá Ìgbò eh, gbogbo èdè tá à ń sọ ní ilẹ̀ adúláwọ̀ pátápátá òun náà ni mò ń sọ Yorùbá Haúsá Ìgbò làmọ̀ kó jẹ́ èdè ńlá mẹ́ta ṣùgbọ́n èdè yìí pọ̀ rẹpẹtẹ gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ẹ̀dá èdè ṣe sọ wọ́n ní Nàìjíríà pé a ní èdè tó ń lọ bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kódà ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ṣùgbọ́n mẹ́ta péré la yàn láàyò ń bẹ̀ tá a mọ̀ wípé ó jẹ́ èdè tí ó tóbi ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà tí ààyè bá ti gbà mí kò sí èdè kan tó ju èdè míì lọ torí pé iṣẹ́ kan náà ni gbogbo èdè ń jẹ́ iṣẹ́ tí gbogbo èdè ń jẹ́ òun náà ni àgbọ́yé tá a bá ti lágbọ́yé ó ti tán ṣùgbọ́n iṣẹ́ wo la wá fẹ́ ṣe báyìí òun náà ni jíjẹ́ kí ìmọ̀ wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ <laughs> tá a bá ń sọ nípa jẹ́ kí ìmọ̀ wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ òun náà ni pé bí àparò kan kò ṣe ní gajù kan lọ nínú èdè torí de èyí mo kí ẹ̀yin akọni mi ti ń bẹ lórí ètò lénìí pé lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò. ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀. ẹ ṣeun bàbá. àròjinlẹ̀ hmm, ṣe wà níbẹ̀. bẹ́ẹ̀ ni mo wà níbí. mo fẹ́ kẹ́ bá mi ṣe àlàyé ẹ̀yin gẹ́gẹ́ bí aláròjinlẹ̀ tẹ́ tún jẹ́ oníròyìn alálàyé mo fẹ́ kẹ́ bá mi ṣe àlàyé ọ̀rìn gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí yín àti iṣẹ́ tí elédùn àgbélé yín lọ́wọ́ báwo la ṣe lè ṣe tó fi jẹ́ pé ìmọ̀ Yorùbá kámú Yorùbá gẹ́gẹ́ bí èdè tí àwa ń ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí kámú ní ọ̀kúnkúndùn lẹ́nu báwo la ṣe lè ṣe tó fi jẹ́ pé ìmọ̀ èdè Yorùbá yọ wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìmọ̀ èdè gẹ̀ẹ́sì tí gbogbo wa yàn láàyò ká gbẹ́kẹ̀lé pàápàá jùlọ tó yẹ pé òun là ń lò nínú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì báwo la ṣe lè ṣe. ẹ ṣeun olóòtú ìmọ̀ èdè Yorùbá ó jẹ́ èdè ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kó sínú tí ó sì wuyì púpọ̀ tá a bá fẹ́ kí èdè yorùbá ó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú èdè òyìnbó àti àwọn èdè tó kù bíi faransé nǹkan kan tí ó di ojú ìgbà ní gbégegègè lónìí ohun àkọ́kọ́ tí a ní láti ṣe òun ni láti bẹ̀rẹ̀ sí ní wá bí a ó ṣe máa fi èdè yìí gbé iṣẹ́ jáde yálà nípa ìgbóhùnsáfẹ́fẹ́ yálà nípa ìmọ̀ ìjìnlẹ̀ ìdí ni wípé kò tí ohun tí ó ń jẹ́ kí àwọn èdè ibi náà kí wọ́n wà lókè rere ju pé béèyàn bá fẹ́ kọ́ àwọn ìmọ̀ kan àfi kó kọ́kọ́ kọ́ èdè yẹn tí ẹ mọ̀ nípa fún bí àpẹẹrẹ béèyàn bá fẹ́ béèyàn bá jẹ́ mùsùlùmí wọ́n ó ṣe òṣè wọ́n fẹ́ jẹ́ kó máa kú béèyàn bá fẹ́ lọ iléèwé lọ́dọ̀ wa níbi ìléṣe ó ṣe òṣè wọ́n fẹ́ kó máa kọ́ èdè gẹ̀ẹ́sì bó bá fẹ́ lọ sáwọn orílẹ̀-èdè kan wọ́n fẹ́ kó máa kọ́ faransé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ohun àkọ́kọ́ tá a ní láti ṣe ni láti bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí ètò yìí kó di èdè tá a fi máa gbé èrò jáde yálà ní agbọn sáyẹ́ǹsì o àti gbogbo àwọn agbọn ẹ̀kọ́ tó kù bó bá ti di wípé àwọn èèyàn mọ̀ wípé à ah, nítorí iṣẹ́ rí gbogbo èdè kan ló ní ìmọ̀ tó kó sínú gbogbo àwọn èèyàn tó bá fẹ́ mọ ìmọ̀ tí èdè ọ̀hún kó sínú kò sí ibi wọn lè ṣe ti àbíjọ kọ́kọ́ èdè yẹn ṣùgbọ́n tó bá ti jẹ́ pé gbogbo ìmọ̀ tiwa tá a bá fẹ́ gbé jáde àfi ká tiẹ̀ fi kọ́kọ́ ká ti kọ́kọ́ yí padà sí èdè àjòjì èdè àjòjì yẹn náà láàmú ẹgbẹ́ láwùjẹ lópin ìgbà tó bá ti jẹ́ pé gbogbo àwọn àgbéjáde wa yálà nípa ìmọ̀ ẹ̀rọ ni o ní sáyẹ́ǹsì ni o ìgbóhùnsáfẹ́fẹ́ ni o káàkiri ìlera ni o tàbá ti ń gbé ní èdè Yorùbá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n bá fẹ́ kọ́ àwọn ìmọ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ èdè yẹn wá láti gbìyànjú àti kọ́ nítorí àti kọ́ ìmọ̀ tí kò sòdò sí abẹ́ ọ̀nà tí a lè gbà nìyẹn ọ̀nà kejì àǹfààní kejì tí eléyìí ó ṣe ni pé gbogbo àwọn ìṣẹ̀wẹ́wẹ́ ọ̀jẹ̀wẹ́wẹ́ àti àwọn kíláàsì márùn-ún kó àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ ní inú èdè yìí a máa lè kọ́ nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí tiẹ̀ ti wà kò ṣẹ̀dùgbà tá a bá ń kọ́kọ́ lọ kọ́ èdè míì nígboro yóò tún bu ọlá fún èdè yẹn lójú wọn yóò sì tún jẹ́ kí ìfẹ́ èdè yẹn kó wà lọ́kàn wọn láti kọ́ sí ohun tí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó máa nà ní èdè Yorùbá àti ọ̀pọ̀ àwọn èdè abínibí wa ní òde ìsinmi wípé ọ̀pọ̀ rò pé kò ní nǹkan kan ṣe kò sì wúlò láti lè gbayì mọ̀ káàkiri àgbáyé ayé ìdí nìyẹn tẹ́ fi rí pé tẹ́ bá délé ìwé ní ìpín ẹni tó bá lọ ṣe sáyẹ̀nsì nígbà tí wa ẹ rí i pé yorùbá sì ní yorùbá sì ti bí ó sì gbilẹ̀ dáadáa nígbà tí wa jù sí yìí lọ nítorí ìgbà tẹ́mi lọ léèwé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kíláàsì kínní àti kejì èdè yorùbá ni wọ́n fi kọ́ gbogbo ìgbà yìí kàkà kí wọ́n ṣe integrated science náà ní ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì kàkà tí wọ́n ṣe social studies wọ́n ní ìbágbépọ̀ ẹ̀dá bá a ṣe lérò rẹ̀ bó o bá sì tún wá fẹ́ kọ̀ dánwò kódà kó fẹ́ ṣe wáyẹ̀kì ló o bá gbọ́dọ̀ wà ń bẹ̀ bí bá wá sọ fún pé lónìí kò sí Yorùbá nínú sáyẹ́ǹsì lọ́kọ́ nínú iṣẹ́ mẹ́sẹ̀sán tọmọ sáyẹ́ǹsì máa ṣe tó gbọ́dọ̀ ṣe kò sí Yorùbá ń bẹ̀ wọ́n ti ẹ̀wù lẹ̀ kọ́ Yorùbá mọ́ bí wọ́n bá ti lè wọ ìpele àgbà tá a mọ̀ sí senior secondary school ẹni tí gbogbo ẹ dálé lórí náà ni wípé àti ìfi èdè yẹn ká fi ṣe báwo la ṣe fi ṣe di ìmọ̀ bá a bá ti lè fi èdè yẹn dé mọ́lẹ̀ àwọn èèyàn ò máa tọ èdè ọ̀hún wá láti lè kọ ìmọ̀ tó ẹ ọgbọ́n náà kò ẹ jẹ́ kí n Bọ̀dé Ọ̀jẹ̀ lọ Bọ̀dé Ọ̀jẹ̀ ẹ kú ìjókòó ẹ kú kalẹ̀ ẹ tá a bá ń sọ nípa àlàfo ìmọ̀ àlàfo ìmọ̀ ìyẹn ni pé àlàfo tó ń bẹ láàrin ìmọ̀ èdè kan sí èdè kejì àlàfo ìmọ̀ yẹn báwo ni ẹ ṣe lè bá wa ṣe àlàyé ẹ̀ gan àti pé ọ̀nà wo la gbé gbà tó fi jẹ́ pé àlàfo ìmọ̀ nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ tó ń bẹ nú èdè báwo la ṣe lè gbìyànjú àti rí pé a dí àlàfo òun tó fi jẹ́ pé ààlà tó bá máa wà láàrin òun gan ààlà tó máa pa gan gbogbo èèyàn mọ̀ pé kì í ṣe ààlà tó jì rárá báwo la ṣe lè ṣe bọ̀dé ọ̀jẹ̀. ẹ ṣeun ẹ kúlé mo dẹ̀ kí gbogbo àwọn olùgbọ́ wa. n tó ṣẹlẹ̀ ni pé kó tó di pé mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa àlàfo ìmọ̀ ká tiẹ̀ kọ́kọ́ mọ̀nà kí ló ń jẹ́ ìmọ̀ gangan fúnra ẹ̀ kí ló dẹ̀ ń jẹ́ èdè níbí báyìí mo ní oríṣiríṣi ìtumọ̀ àti àlàyé nípa ìmọ̀ lọ́nà kìíní èèyàn lè sọ pé ìmọ̀ ni ìbápàdé ohun kan nínú ìṣẹ̀mí téèyàn bá ti gan ní ohun kan nínú ìṣẹ̀mí ó ní ìmọ̀ nípa ohun yẹn nìyẹn lọ́nà kejì èèyàn tún lè sọ pé ìmọ̀ ni ọgbọ́n tí a kó jọ àti ìgbàgbọ́ tí a ní ẹ̀rí àrídájú ẹ̀. ká bá wá sọ pé èdè kí ni èdè èdè ní ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú ìrò ohùn àkọsílẹ̀ tàbí àròkọ oríṣiríṣi mìíràn. tá a bá ní àlàfo tó wà láàárín ìmọ̀ èdè Ewa, ó wà lára mm. ohun tó tó fa àlàfo ìyẹn ni pé àlàfo kìíní láàrin bóyá láàrin ẹnì kìíní sí ẹnì kejì tó fi jẹ́ pé ẹnì kìíní ní ìmọ̀ ju ẹnì kejì lọ tí wọ́n jọ ń gbé àwùjọ kan náà ìkejì ni pé àlàfo bí àlàfo ìmọ̀ ti bí ó ṣe yé mi sí ni láàrin àwùjọ sí àwùjọ àwùjọ kìíní bóyá nílẹ̀ adúláwọ̀ àwùjọ kejì wà nílẹ̀ òkèèrè àlàfo tó wà láàárín ìmọ̀ tí àwọn ènìyàn tó ń gbé nínú àwùjọ eh, yẹn wọ́n ní tí a bá wò lọ òtítọ́ ni pé a wà lẹ́yìn nínú ìmọ̀ ìjìnlẹ̀ pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀ ohun tó sì fa èyí kò ju pé àìtí ìfẹsẹ̀rinlẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ní èdè abínibí nílẹ̀ adúláwọ̀ ni Èkíní ni pé ìmọ̀ ìjìnlẹ̀ tí à ń kọ́ ní ilẹ̀ adúláwọ̀ òyìnbó tàbí èdè Faransé tàbí èdè Gẹ̀ẹ́sì tàbí èdèkedè àwọn amúnisìn wa òun la fi ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀. Ibi tá a bá dẹ̀ ti ń fi èdè àjòjì kọ́ ìmọ̀ ìjìnlẹ̀, àjòjì ni àwọn um èdè àwọn ìpérí àwọn ọ̀rọ̀ ìpérí àjòjì ni wọ́n máa ń sí ọpọlọ wa ohun tí mo tí mo gbà lérò ni pé conceptual uh, terminologies àjòjì ni wọ́n máa jẹ́ sí wa ohun tó sì ń fà á nìyẹn títí bẹ́ẹ̀ ni ohun tó ń fà á nìyẹn títí dòní olónìí tó fi jẹ́ pé tí a bá sọ àwọn èèyàn á tiẹ̀ sọ pé èdè Yorùbá kò ṣeé kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ibi tí wàhálà wà tàbí ìṣòro wà ni pé a ti gba èdè àjòjì láyè láti jẹ gàba lórí ohun tá à ń pè ní ìjìnlẹ̀. Tó bá jẹ́ pé a ti kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú èdè Yorùbá láti ìgbà tí wọ́n ti ṣe um Bíbélì sí Yorùbá àti Kùránì sí Yorùbá èdè ìmọ̀ ìjìnlẹ̀ á ti di bárakú tàbí kí n sọ pé gbogbo ìmọ̀ á ti di bárakú fún àwọn ọmọ wa débi pé bí wọ́n ṣe ń wọ́n ṣe ń eh, sọ ẹsẹ̀ bíbélì láì wòwe láì kà á bí àwọn bàbá ṣe àbí àwọn àwọn onímọ̀ eh, àlùfáà tàbí àfáà bí wọ́n ṣe ń sọ ẹsẹ̀ àti ẹsẹ̀ láì wò láì lọ́ka bẹ́ẹ̀ ni àwọn èèyàn ò bá ṣe máa sọ ìmọ̀ ìjìnlẹ̀ ní ìsìn nínú ìtàkùrọ̀sọ wọn láàárín ara wọn ohun tó tó fà á nìyẹn bí àlàfo fi wà nínú ìmọ̀ ìjìnlẹ̀ àti àwùjọ wa yálà láàárín ẹni sí ẹni tàbí láàárín àwùjọ sí àwùjọ eléyìí gangan ni a gbọ́dọ̀ gbìyànjú láti dí nítorí òun ló ń ṣe um àkóbá tó pọ̀ jù fún ìdàgbàsókè àti ìlọsíwájú ilẹ̀ wa. Tó bá jẹ́ pé ìmọ̀ ìjìnlẹ̀ tí n bá sọ pé ìmọ̀ ìjìnlẹ̀ ẹ má bínú òun ni àfojúsùn mi wà jù lórí ẹ̀ ni gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tí mò sọ mo ń sọ̀rọ̀ nípa ìmọ̀ lákòótán láì yọ kankan sí tó bá ṣe pé ìmọ̀ yìí tó bá ṣe pé èdè abínibí wa la ti fi ń sọ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti bí eh, igba ọdún sẹ́yìn tàbí láti bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ní ìsìn àwọn ọmọ tí à ń bí nìsín wọn ò tiẹ̀ ní mọ̀ pé àwọn baba ńlá baba wa o àwọn kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ nítorí ní ti ní ti ní ní ti eh, òdodo àwọn babalá baba wa àwọn náà ní ipa kan tí wọ́n kó nínú ìmọ̀ ìjìnlẹ̀ fún àpẹẹrẹ ìmọ̀ ewé bí àtẹ̀lẹ̀ kì í ṣe òyìnbó ló wá kọ́ àwọn bàbá wa ìmọ̀ kì í ṣe pé tí n bá sọ pé ìwé àtẹ̀gbò kì í ṣe oògùn ṣíṣe láti fi ba tira ẹni jẹ́ o ṣùgbọ́n ìmọ̀ àgbo láti fi àgbo ṣe ìwòsàn bóyá bí ibà ni o tàbí àtọ̀sí ni o tàbí oríṣiríṣi àwọn bàbá wa ti mọ eléyìí kí òyìnbó tó dé ìmọ̀ èdè èdè wọn ni wọ́n dẹ̀ fi ń gbé èdè wọn ni wọ́n fi ń gbé ọ̀rọ̀ náà èdè jẹ́ èdè jẹ́ ohun kan tí èèyàn fi ń tí èèyàn fi ń gbé èrò tàbí èrò ìbínú jáde lọ sí ọ̀dọ̀ ẹnìkejì ńṣe ló dàbí afẹ́fẹ́ tó ń gbé ehm, ewé oko káàkiri tàbí èso tó ń gbé káàkiri gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèdè jẹ́ èdè la fi ń pín ìmọ̀ káàkiri yálà láti ọ̀dọ̀ ẹnìkan sí ọ̀dọ̀ ẹnìkejì tí nǹkan bá wà nú mi tí mo mọ̀ tí mi ò bá sọ ọ́ síta ẹnì kejì mi ò lè mọ̀ sísọ síta yẹn ló mú kí ẹnì kejì mọ ìrònú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe jẹ́ nígbà tí mi ò bá lè mi ò bá lè fi èdè tí ẹni yẹn gbọ́ tó rinlẹ̀ dáadáa tí èmi náà gbọ́ tí ó rinlẹ̀ dáadáa tí n bá lè fi gbé èrò ọkàn mi jáde nípa ohun kan àlàfo máa wà yálà kí ẹni yẹn máà ní um um ìmọ̀ tó tó àgbọ́yé àlàyé tó tó nípa ohun eh, ohun tí à ń sọ̀rọ̀ lé lórí tàbí kí ìmọ̀ rẹ̀ dàrú misconception misinterpretation àwọn um bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi ó lè wáyé nítorí pé kùdìẹ̀kudiẹ àìgbọ́ra ẹni yé àìgbọ́ra ẹni yé nítorí pé kùdìẹ̀kudiẹ wà láàárín kí a máa fi èdè àjòjì kí a máa fi kù sí ẹni tó lè mọ̀ ọ́ pọ̀n bí ọlọ́mọ àwọn bẹ́ẹ̀ bá ń ka èdè àjòjì tó jẹ́ ẹ̀ ń kà nínú ìwé àwọn nǹkan kan wà tí kò ní yé yín tó bí elédè hmm. bó ṣe máa tó bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan sì wà tó jẹ́ pé ìgbà tẹ́yìn bá fẹ́ sọ ẹ ní lè sọ bí elédè ṣe ń sọ tẹ́ ẹ bá lọ sọ ọ̀tọ̀ ni nǹkan tẹ́yìn tẹ́ ẹ tí ẹ̀ ń tú síta ọ̀tọ̀ ni nǹkan tí àwọn èèyàn máa máa gbọ́ ọ̀tọ̀ ni nǹkan tó wà léròǹgbà yín ọ̀tọ̀ ni nǹkan tí àwọn èèyàn máa máa gbọ́. nítorí ẹ̀ ni mo ṣe jókòó pé lá àlàfo tó wà ní nínú ìmọ̀ ní ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ nílẹ̀ yorùbá tó jẹ́ ìlú bàbá mi ẹ ọgbọ́n wo ni kí ni akitiyan wo ni mo lè sà ipá wo ni mo lè sà láti rí i pé mo mo ṣe mo sa ipá tèmi láti rí i pé a dín àlàfo yẹn kù mo dẹ̀ rí i pé nǹkan tí a lè ṣe jù ni pé ó dìgbà tí èdè ìbílẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí í gbé ìmọ̀ ìjìnlẹ̀ káàkiri ìyẹn máa jẹ́ kí gbogbo àwọn tí ò lọ síléèwé gbogbo àwọn tí ò tí ò kàwé títí lọ wọ́n á lè máa kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọn ò sí níléèwé mọ́ lẹ́nu iṣẹ́ ni o ní orí ayélujára ni o níbi ìbádọ́wẹ̀kẹ̀ lóríṣiríṣi ibi tí ìmọ̀ bá dẹ̀ ti gbilẹ̀ ibi tí ìmọ̀ bá ti gbilẹ̀ pẹ̀lú èdè abínibí ó ó ṣòro fún àìlágbọ́yé àti eh, ìwà ìdàrúdàpọ̀ ìdàrúdàpọ̀ ó wáyé níbẹ̀ ó máa ń ṣòro bí ó tilẹ̀ jẹ́ pé ó lè wáyé ṣùgbọ́n ó máa ń ṣòro nítorí pé ìgbọ́ra ẹni yé sí i ó máa wà. nǹkan tí mo lè sọ nípa àlàfo tó wà ní ìmọ̀ eh, lèyí èdè ló fà á ó dijọ́ tí èdè wa tó bá jẹ́ eh, alágbèékiri ìmọ̀ ìjìnlẹ̀ ẹ ṣeun. ẹ ṣeun ẹ kú làákàyè ọpọlọ yóò níjọba mọyín náà kò ní gbẹ hmm. gẹ́gẹ́ bí aláriwísí kan láàrin wa náà tó wà níjókòó mo fẹ́ káwọn náà bá mi sọ sí nǹkan tẹ́ ẹ sọ tán káwọn náà bá wa ṣàlàyé nípa aláfó ìmọ̀ hmm. nínú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àlàfo ìmọ̀ tó jẹ́ pé ó gbòòrò tó wà láàrin èdè abínibí àti èdè tí akẹ́nilé láti máa fi kọ́ ẹ̀kọ́ ẹ jẹ́ máa ké sí Abidin ẹ̀yin náà gẹ́gẹ́ bí aláriwí sìkọ ẹ bá mi sọ ìyẹn ni pé bàbá tí yóò sọ̀rọ̀ tọ́bọ̀dé ọ̀jẹ̀ wọ́n ti fi ìpìlẹ̀ lélẹ̀ ẹ̀yẹ bá mi mọ́lé lórí ẹ ṣàlàyé fún wa nípa àlàfo eléyìí ti bẹ láàrin ìmọ̀ èyí tí ó yẹ ká ní tá a ní àbí tá a bẹ́ẹ̀ kẹ́mílé nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì àti èdè wa pẹ̀lú èdè tó jẹ́ pé ọjà ìgàba ló kàn yà wa ṣẹwàá ń bẹ abidin. alàgbà abidin ọ̀dà tí ó bá jẹ́ pé alàgbà abidin náà bá ti ní àǹfààní àti wọlé ẹ jẹ́ kí n padà sí ọ̀dọ̀ àròjinlẹ̀ oníròyìn alálàyé ẹ gẹ́gẹ́ bí àlàyé tẹ̀yìn gan ṣe nípa ohun tó ń ṣe àkóbá fún èdè abínibí tó fi jẹ́ pé kò fi bẹ́ẹ̀ dàgbàsókè nídìí ìmọ̀ ìjìnlẹ̀ àti àwọn nǹkan tí bàbá Bọ̀dé Ọ̀jẹ̀ náà sọ nípa nǹkan tí wọ́n rí sí àti ìdí táwọn kan fi ń ṣe iṣẹ́ lórí kí ìmọ̀ bà lè gbilẹ̀ sí àti pé kí àlàfo nǹkan bà lè dínkù. Ṣé ẹ lè gbìyànjú láti bá wa ṣe àlàyé nípa àwọn nǹkan tá a lè tètè ṣe ní kánmọ́nkóbó tó fi jẹ́ pé àlàfo ti ń bẹ láàrin èdè abínibí wa ní lílò nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì àti ẹ̀rọ ìgbàlódé tí ó fi jẹ́ pé àlàfo yóò dípa sí èdè tí akẹ́milé ti ṣe èdè gẹ̀ẹ́sì gbogbo àgbéka àtàrí. ẹ ṣeun olóòtú um, ohun àkọ́kọ́ tí a lè ṣe òun náà ni kí gbogbo ẹni tó bá gbọ́ èdè yorùbá pátápátá kí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n sì ní àǹfààní láti máa fi ìmọ̀ kọ́ni gbogbo tí wọ́n bá ti kọ́ láti inú èdè míì kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi Yorùbá gbé jáde. ṣe rí ní ọ̀dọ̀ àwọn bàbá wa náà gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi Bọ̀dé Ọ̀jẹ̀bí ṣe sọ lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ló wà ní ọ̀dọ̀ àwọn bàbá wa báwo bá wá ṣe tán láti ṣiṣẹ́ pẹ̀lú wọn tẹ̀lé ní ìbẹ̀rẹ̀ yìí tá a bá fẹ́ ṣe ó ṣeé ṣe kí ó jẹ́ pé a máa lo èdè méjèèjì mọ́ra wọn ni níbẹ̀rẹ̀ hmm. tí olóògbé pè ní bilingual approach torí irú ní ìsìn bí èèyàn bá fẹ́ kọ́ a sọ pé èèyàn fẹ́ kọ́ chemistry ní ìpín tó bá kàn yí bàrà tó bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ ní Yorùbá tó ṣeé ṣe tó ń rí àwọn èèyàn dáadáa. wọ́n hmm. tá a tó bẹ̀rẹ̀ nípa fífi tó bá ti sọ Yorùbá yẹn pé nǹkan báyìí báyìí tó lóyìnbó ń pè ní àwọn èèyàn lè pa àṣé ah, nǹkan báyìí kò yé mi dáadáa. inú wọ́n pè báyìí ní Yorùbá yóò tètè yé àwọn èèyàn. bá a bá ti wá ń fi èdè ara wa gbé ìmọ̀ yìí síta ẹ rí wípé Eh, àlàfo yẹn yóò yóò eré ni yóò gbà tí ó fi bí kò sí ẹ̀mí àkókò wípé eh, eh, oríṣiríṣi àwọn iṣẹ́ ìwádìí ẹni wọ́n ti ṣe lórí ipa tí kíkọ́ ẹ̀kọ́ kò bá jẹ́ ìmọ̀ ẹ̀rọ àti gbogbo ẹ̀ nínú èdè abínibí ẹnu ipa tí ó kó alákọ̀ọ́kọ́ ni wípé ó máa ń tètè jẹ́ kí ohun téèyàn bá kọ́ tó yé èèyàn dáadáa bẹ́ẹ̀ ni ẹ ní ọdún mẹ́ta sẹ́yìn ẹ̀yẹn lọ́dún twenty twenty àwọn aṣèwádìí kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ń pè ní Kim Potosky ó jẹ́ onímọ̀ nípa èdè linguist ni wọ́n wá ṣe àwọn ọ̀ríkìnrin iṣẹ́ ìwádìí kan àbájáde ẹ̀ wá fi hàn wípé n tí èèyàn bá kọ́ nínú èdè abínibí rẹ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ ìrántí rẹ̀ a máa rọrùn tá a mọ̀ ní mẹ́mórì àti rántí lásìkò tí wọ́n bá béèrè pé kí ni nǹkan báyìí báyìí báyìí ó ń rọrùn fún wọn ju ohun tí wọ́n bá lọ kọ́ ní èdè míì tí è ṣe èdè tiwọn lọ nítorí tá a bá bá a bá béèyàn ní ìbéèrè nínú èdè tí èṣe tiẹ yóò kọ́kọ́ ronú nínú èdè tiẹ yóò ṣe máa gbé ìròyìn lọ ní èdè kejì kó ṣẹ̀ tó wá gbé ìròyìn ẹ̀ síta ṣùgbọ́n tá a bá bí nínú èdè tiẹ̀ kò ní ọpọlọ ò ní ṣẹ̀ṣẹ̀ máa ṣe wàhálà àti ṣẹ̀ṣẹ̀ máa gbé èrò yà káàkiri alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn bá a bá tètè bẹ̀rẹ̀ sí ní gbé ìmọ̀ jáde ní èdè wa èdè abínibí yóò fún àwọn ìmọ̀ táwa náà ní nílẹ̀ tí ó jẹ́ pé wọ́n kàn wà nílẹ̀ lásán ni yóò fún ọ ní àǹfààní láti jáde fáráyé náà. ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan nígbà tí mò ń ṣe iṣẹ́ àṣeparí mi ní nígbà tí mò ń kẹ́kọ̀ọ́ gboyè ògbóni masters ní yunifásitì tìlú Ìbàdàn àìsàn jẹjẹrẹ èyí tí káńtà ló ló ṣe iṣẹ́ yẹn lé lórí nígbà tí àwọn akẹgbẹ́ mi tó kù oríṣiríṣi àwọn oògùn òyìnbó ni wọ́n wá káàkiri láti fi owó gbé wọlé àwọn ẹlòmíín fi owó gbà wọlé láti South Africa àwọn ẹlòmíín káàkiri ó ná wọn ní ọ̀pọ̀lọpọ̀ owó èmi kàn lọ sí ọ̀dọ̀ àwọn bàbá kan ní ìlú wa tí mo mọ̀ wípé wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ewé àti mo wá sọ fún wọn wípé bí tí wọ́n bá tààyàn ní ọfà tí wọ́n bá fẹ́ wo ọfà tó irú àwọn egbògi wo la lè lò nítorí wípé èmi jẹ́ ẹni tí ó súnmọ́ àwọn àgbàlagbà tí mo gbọ́ Yorùbá tí mo sì súnmọ́ Yorùbá dáadáa tí mo sì tún mọ ìmọ̀ yìí ní ìlànà tèdè òyìnbó ó jẹ́ kó rọrùn fún mi láti mú méjèèjì wọnú ara wọn ìdí ìyókù mi pọ̀ wípé ẹni tí wọ́n ń pè ní inflammation nínú ìmọ̀ ìṣègùn òyìnbó nínú medical science òun làwọn ń pè ní ọ̀fà jẹjẹrẹ ò sì ní wọnú ara kan káńtà ò ní ṣẹlẹ̀ tí ò bá tí ì sí inflammation táwa mọ̀ sí ọ̀fà ẹsẹ̀kẹsẹ̀ táwọn bàbá yẹn fún mi ní gbogbo ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ẹ̀ ni mo rí wípé àwọn òyìnbó gan ti bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n wá kó àwọn egbògi táwọn gan ti ń ṣiṣẹ́ tí wọ́n ti kọ oríṣiríṣi ìwé lórí ẹ̀ mo sì ṣiṣẹ́ lórí egbògi yìí àwọn nǹkan tó yẹ kó mú wá gẹ́gẹ́ bí ìlànà iṣẹ́ ìwádìí wa egbògi yìí mà mú wá. Hmm. wípé òyìnbó kọ́ ló wá kó àwọn bàbá wa nínú nǹkan yìí irú ìtẹ̀lẹ̀ báyìí ló wà nílẹ̀ kì í ṣe pé àwọn bàbá wa ò ní ìmọ̀ irú ọ̀pọ̀ nǹkan báyìí ló pọ̀ nílẹ̀ ṣùgbọ́n nítorí pé àti ìgbà èdè yìí láàyè láti máa fi gbé èrò àti àwọn iṣẹ́ ìwádìí jáde èló ṣì ń fà á táwọn èèyàn fi ń rò wípé àlàfo yẹn ò fi tára kò fi kò pọ̀ gan tó bẹ́ẹ̀. bá a bá bẹ̀rẹ̀ sí ní gbé e jáde ẹ rí wípé àlàfo yẹn kò ní pẹ́ tí ó fi dí. ẹ ṣeun. òun ni ká bẹ̀rẹ̀ sí ní fi òde yìí gbé èrò àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ jáde. ẹ ṣeun ẹ jẹ́ kí n padà sí ọ̀dọ̀ olóyè Bọ̀dé Ọ̀jẹ̀ olóyè Bọ̀dé Ọ̀jẹ̀ nígbà tí ẹ ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ṣàlàyé nípa mímáa lo nípa mímáa lo àwọn nǹkan àti pé tó bá yẹ pé a bá fi ààyè gba àwọn nǹkan pẹ̀lú èdè wa wípé yóò yé wa dáadáa ju bí a ṣe ń gbé Gẹ̀ẹ́sì lárugẹ lọ. Eh, nǹkan tí mo wá fẹ́ kẹ́ bá wa ṣe àlàyé nípa rẹ̀ pé kẹ́ fún wa ní àpẹẹrẹ àwọn nǹkan tó jẹ́ pé tí wọ́n bá ṣàlàyé rẹ̀ fún wa tí wọ́n bá ṣàlàyé ẹ̀ fún wa ní gẹ̀ẹ́sì kò lè yé wa ṣùgbọ́n tí wọ́n bá ṣàlàyé ẹ̀ fún wa ní èdè abínibí bí èdè yorùbá táwa gbé dání báyìí yóò yé wa dáadáa ẹ fún wa ní àwọn àpẹẹrẹ bíi mélòó kọkà tó tàtà pẹ́sẹ̀ lórí ètò yìí. ẹ ṣeun ẹ ṣe ẹ̀kọ́ ètò ohun tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ mm. pẹ̀lú ọ̀rọ̀ mm. ẹnìkan tó jẹ́ pé olóye ìgbàanì nílẹ̀ yorùbá wọ́n ń pe bàbá náà ní ọ̀rúnmìlà ọ̀rúnmìlà ní ẹni bára gbọ́n lè gùn ó ní bá a bá ti jí ọgbọ́n ni ká máa kọ́ra wa ká má ti kùtùkùtù pilẹ̀ wèrè bẹ́ẹ̀ ṣe sọ àwọn nǹkan kan wà tún ṣe adínàbò mm. fún ìmọ̀ àti fún um fífi èdè pín ìmọ̀ kiri gẹ́gẹ́ bí mo ti sọ lálákọ̀ọ́kọ́. Ìṣòro tí èmi rí pé a gbọ́dọ̀ wá bí a ṣe máa wá ìyanjú sí. Ìkíní ni ìṣòro aáyán ògbufọ̀ sáyẹ́ǹsì ń wí kí ni àwa lérò lọ́kàn gẹ́gẹ́ bí ẹnìkejì mi ti sọ àròjinlẹ̀ wọ́n ní ọfà ohun tí Yorùbá ń pè lọ́fà wọ́n láwọn dé sọ́fà àwọn rí lórí ìdí ẹ̀ múlẹ̀ pé ok mo tún fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan fún mi ẹ jọ̀ọ́ ẹ repeat ẹ bá mi tún ìbéèrè yẹn béèrè ìbéèrè tí mo béèrè ni pé hmm. ìbéèrè tí mo béèrè torí àkókò èmi gan wà púpà ni pé tàtàpẹ́sẹ̀ lórí ètò ṣùgbọ́n nǹkan tí mo béèrè ni pé ẹ ṣàlàyé wípé tí àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé tí wọ́n bá fi èdè abínibí sọ yóò yé wa dáadáa ju kí wọ́n máa lo èdè gẹ̀ẹ́sì lọ ó wá ní kẹ́ fún wa ní àpẹẹrẹ àwọn nǹkan tó jẹ́ pé tí wọ́n bá pè é fún wa ní èdè abínibí àbí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa pẹ̀lú èdè abínibí ó máa yé wa ju èdè gẹ̀ẹ́sì lọ kẹ́ fún wa ní àpẹẹrẹ bíi méjì sí mẹ́ta Mm. Eh, ẹ má bínú mi ò gbọ́ yín dáadáa ṣùgbọ́n. ẹ pé kí ẹ fún wa ní àpẹẹrẹ àwọn nǹkan tí tí wọ́n bá ṣàlàyé ẹ̀ fún wa ní èdè abínibí ó lè tètè yé wa ju èdè gẹ̀ẹ́sì lọ. ó dàbí ẹni pé ojú òpó yẹn ló fẹ́ máa ṣe bákànbákan torí ẹ̀rọ ayélujára là ń lò ṣó ti yẹ yín sà. padà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ gbogbo ẹni tó ti kópa lórí ètò yìí pátápátá mo dúpẹ́ lọ́wọ́ àwọn àlejò mi àwọn aláriwí sí ètò ìní àròjinlẹ̀ alálàyé oníròyìn alálàyé pẹ̀lú olóyè bọ̀dé ọ̀jẹ̀ bàbá òǹkọ̀wé èdè yorùbá aláròjinlẹ̀ lẹ́yìn náà pẹ̀lú gbogbo ẹni tó ti kópa ipa àkàtà bí ìkejì gbogbo ẹni tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ẹ̀yin tó jẹ́ pé ó dùn yín pé afẹ́fẹ́ yìí dà wá láàmú díẹ̀ ẹ má bínú mo kí ọmọ Yorùbá tó jẹ́ alágbèékalẹ̀ ètò yìí ọ̀gá wa Adésínà Ayẹni òkú sẹ́wọ̀n lágbára Ọlọ́run bá a tún pàdé nígbà míì nígbà tí a bá tún ṣe àkójọpọ̀ ètò yìí àti bá ṣe tẹ̀síwájú torí pé a lè dúró báyìí iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ́ owó ọmọ aláṣẹ là ní èmi pẹ̀lú yín gbogbo apátánà láàjọ fọwọ́sowọ́pọ̀ tí ó jẹ́ pé ohun tí à ń fẹ́ bí ìmọ̀ èdè yorùbá yóò sì dàgbàsókè tó jẹ́ pé yóò fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ìmọ̀ èdè míì tó wà lágbàáyé ó dọwọ́ èmi pẹ̀lú yín kò ní bàjẹ́ fún gbogbo wa láṣẹ Èdùmàrè túnjí ọlálẹ́kùn ló kọ́ mi mo kí gbogbo yín o lágbára ọlọ́run wa àjọ máa fi àìkú dẹ́gbẹ̀rà ire o.